بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. alẹ́ òní náà ni alẹ́ àlàrúbá déètì òní ni ọjọ́ kẹta jùmọ́dà wúlá jùmọ́dà oṣù karùn-ún ọdún fourteen forty three ọ̀rọ̀ ìfẹ́ episode one oh seven àkọlé rẹ̀ rèé o nǹkan oṣù tó ń ṣe nǹkan oṣù tó ń ṣégeṣége arákùnrin kan ló béèrè béèrè méjì tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ó béèrè béèrè méjì ìbéèrè àkọ́kọ́ lọ wípé ìyàwó òun tó bá ti ń se nǹkan oṣù lọ tó bá ṣe é fúnjọ́ méjì tàbí tó ṣe é fúnjọ́ mẹ́rin ẹ̀jẹ̀ yìí máa dá ó lè dá fún ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta ẹ̀jẹ̀ yóò tún padà yóò tún wá fún bí ọjọ́ bíi mẹ́rin míì yóò tún dá yóò tún dá fún bí ọjọ́ méjì àbọ̀gọ́ mẹ́ta yóò tún padà wá ìbéèrè wa ni pé láàrin ìgbà tí ẹ̀jẹ̀ ń dà yẹn bí ọjọ́ méjì bí ọjọ́ mẹ́ta yẹn sáwọn lè máa súnmọ́ ara àwọn. bákan náà ṣó lè máa kírun. tó bá bọ́ sínú Ramadan bí ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀ ṣe ń ṣe ségesège yẹn àsìkò tó fi dá yẹn ṣó lè fi gbà àwẹ̀ ìbéèrè àkọ́kọ́ nù ìbéèrè ẹ̀kejì ó lóun fún ara òun ó ní ìdí yíyọ ó ń dààmú òun débi pé ẹ̀jẹ̀ máa ń jáde ní ara òun ó wá ṣé tẹ́gẹ̀ bá ń jáde lára tòun náà sóun ò ní kírun lásìkò tí ẹ̀gẹ́ fi ń jáde ní ara àwọn ìbéèrè rẹ̀ náà nìyẹn o so aláwọ̀ fi wá sí kòńgẹ́ dáadáa ẹ jẹ́ ká sáré gbọ́ èsì. ní àkọ́kọ́ náà ní àkọ́kọ́ ná majority àwọn àfáà majority àwọn àfáà ní gbogbo mọ́bí àbí mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wípé òǹkà ọjọ́ tó pọ̀ jù tí obìnrin lè fi rí tó lè fi rí nǹkan oṣù rẹ̀ ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òǹkà ọjọ́ tó sì kéré jù tóbìnrin lè fi rí ẹ̀ òǹkà ọjọ́ tó sì tó sókèrè lápè yẹn ni òǹkà ọjọ́ tó lè fi ṣe nǹkan oṣù ó ní maximum of fifteen days kò gbọ́dọ̀ kọjá fifteen days ok majority àwọn àfáà wọ́n sọ bẹ́ẹ̀ yálà mọ́sáàbù àbọ̀ ànífà ni mọ́sáàbù imam maliki ni mọ́sáàbù ahmadu ni mọ́sáàbù shafi'i ni wọ́n gbà pé maximum days fún menstrua fún menstruation period ó ní fifteen days nínú oṣù kọ̀ọ̀kan. lẹ́yìn ìgbà tí wọ́n gbà bẹ́ẹ̀ tán wọ́n wá ní nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège tó jẹ́ pé tó bá fọjọ́ méjì ṣe yóò dà yóò ní ọjọ́ méjì tàbọ̀jọ́ mẹ́ta tàbọ̀jọ́ mẹ́rin tí òfin ní wá yóò tún padà wá padà wọ́n wá pín sí méjì lórí ìyẹn wọ́n pín sí méjì lórí ìyẹn. mọ́síábù imam malik àti mọ́síábù ahmed wọ́n dúró sáìdì kan. mọ́síábù abu hanifa àti mọ́síábù shafi àwọn náà dúró sí sáìdì kan. èyíkéyìí inú méjèèjì tí a bá tẹ̀lé náà ló right kí ni sandi mọ́sáàbù mamaliki, màlìkì àti mọ́sáàbù ahmad tí wọ́n jọ papọ̀ àwọn gbà wípé nǹkan oṣù tó ń ṣe ségesège tó ń dúró tó ń stọ́ọ̀pù fún bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó tún ń padà àwọn ń gbà wípé ọjọ́ tó fi dúró yẹn obìnrin yẹn ti wà ní mímọ́ gbogbo nǹkan tó bá lẹ́tọ̀ọ́ sí ẹni tó wà ní mímọ́ ni ó lẹ́tọ̀ọ́ sí gbogbo tó bá jẹ́ ojúṣe obìnrin tó wà ní mímọ́ ni ó jẹ́ ojúṣe rẹ̀ ìyẹn ni pé tó ti rí mímọ́ yóò wẹ yóò kírun bó bá bọ́ sínú Ramadan yóò gbààwẹ̀. bákan náà òun àtọkọ rẹ wọn lè ríra wọn. so therefore tó bá ṣe nǹkan oṣù fúnjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin tí kinní yẹn stọ́ọ̀pù fún ọjọ́ méjì nínú rọmọdọ́ọ̀nù yóò gbààwẹ̀ ọjọ́ méjì yẹn ní ti mọ́síábù imam maliki àti mọ́síábù imam wa ahmed so mọ́síábù yẹn ń pè ní mọ́síábù tẹlifíìkì mọ́síábù tẹlifíìkì ìyẹn ni pé ọjọ́ tí ó fi wà ní mímọ́ wọ́n gbà pé ó wà ní mímọ́ nù. No ní ti igun kejì ní ti igun kejì àwọn gbà wípé ọgọ́ tó fi rẹ́jẹ̀ bí ọgọ́ mẹ́ta ọgọ́ tí ò fi rẹ́jẹ̀ bí ọgọ́ méjì tó tún wá padà rí ẹ̀jẹ̀ wọ́n gbà pé gbogbo àpapọ̀ ọjọ́ yẹn lọ́jọ́ èèlà rẹ̀ wọ́n ní kò ní kírun bó bá wà nínú rọmọdán kò ní gbàwẹ̀ rọmọdán bẹ́ẹ̀ sì ni ọkọ rẹ̀ ò ní súnmọ́ n gẹ́ẹ̀tì difference láàrin méjèèjì o igun kan sọ pé ọjọ́ tí ẹ̀jẹ̀ fi stop yóò ṣojúṣe rẹ̀ nínú ẹ̀sìn ọkọ ẹ̀ sì lẹ́tọ̀ọ́ sí i ní ti igun kejì àwọn sọ pé kò ní kírun kò ní gbààwẹ̀ láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí kinní yẹn fi stop tó tún padà wá yẹn. therefore in spite sí pé àwọn àáfàá wa wọ́n pín sí méjì lórí nǹkan hélà tí ń ṣe ségesège yìí wọ́n wá ní ìfẹnukò lórí kí ló ń tì ń rí tó fi gbà pé ẹ̀jẹ̀ ti dá kí ló rí tó fi gbà pé ẹ̀jẹ̀ ti dá. torí pé nígbà míì obìnrin ó sọ pé ẹ̀jẹ̀ ti dá tẹ́jú ò sì tí ì dá wọ́n ní torí wípé ẹ̀jẹ̀ nǹkan oṣù a máa léjọ́ sí ọjọ́ rẹ̀ a sì máa dínkù bákan náà ẹ̀jẹ̀ nǹkan oṣù ó lè wá papọ̀ láì ní ní break ó sì lè ní break láàrin oríkì tán fún ẹ̀jẹ̀ nǹkan oṣù nìyẹn pé ká sọ pé ó ti máa lo ọjọ́ mẹ́wàá tẹ́lẹ̀ ọjọ́ yẹn lè fò fẹ̀rẹ̀ kó di ọjọ́ méjìlá kó di ọjọ́ mẹ́rìnlá tàbó ti máa lo ọjọ́ méje tẹ́lẹ̀ ó lè lékún sí i kó di ọjọ́ mẹ́wàá tí ó fi máa ṣe tàbí kó dínkù ká sọ pé ó ti ń lo ọjọ́ mẹ́wàá tẹ́lẹ̀ ó lè dínkù kó padà máa lo ọjọ́ márùn tàbí kó máa lo ọjọ́ mẹ́ta bákan náà ó ti máa ń ṣe é ní tẹ̀léǹtẹ̀lé látọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ tó ga sí pé ọjọ́ tó bá jẹ́ òpin ọjọ́ rẹ̀ ni ẹ̀jẹ̀ máa tó stọ́ọ̀pù wọn ló lè wá báyẹn without interruption wọ́n tún ní nígbà míì ó lè wáyé tó máa ní interruption wọ́n ní ètò wa sí kókó gùlọ ni pé báwo la ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ gan ti dá bá a ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ti dá wọ́n ní nǹkan méjì ni kóbìnrin ṣàkíyèsí nǹkan àkọ́kọ́ òní kọ́sọ̀ nǹkan kejì òní jafaf ní ti kọ́sọ̀ wọ́n ní tóbìnrin yàtọ̀ sí pé ó ti mọ ọgọ́ tó mọ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok àwọn tẹ́ mọ́ ní pírọ́blẹ̀mù yẹn jùlọ làwọn mọ̀ọ́tàdà wọn ì jẹ́ mọ̀ọ́tàdà wọn ì jẹ́ mùtẹ́díà wọn ì jẹ́ mùtẹ́díà wọn ì jẹ́ bìgínà àwọn tí wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ń ṣẹlẹ̀ sí wọn bóyá ó ti ń lo oògùn kan bóyá nǹkan ti nǹkan lẹ́gọ́sí lára ọwọ́ àbàjẹ́ nọ́mbà kónú rẹ̀ bóyá ó ń lo oògùn family plan kan so àwọn mùtádà àwọn tí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà máa ń ní pọ́blẹ́mù kí nǹkan oṣù máa ṣe ségesège ẹni tí ò ṣe rí kì í ní pírọ́blẹ́mù kí nǹkan oṣù ó ṣe ségesège díàfọ́ ẹni tó ti wá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti fojú sí ọjọ́ tí máa lò yóò ti ní àfojúsùn fún wípé ó lè lékún sí ó lè dínkù ló jẹ́ wọ́n gbé ẹnu àlà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ fún pé ká sọ pé ó ṣe fúnjọ́ mẹ́ta ká lọ máa ṣe fún ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ á ṣe ọpọgọ́ mẹ́ta ọ̀wá rẹ́jẹ̀ mọ́ ọwọ́ á lọ wẹ̀ ọwọ́ á ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ sí ọ nínú ẹ̀sìn nígbà tó bá di ọjọ́ kẹfà lọ́ba tún rí ó lékún sí nu ó ti yé ọgọ́ tó fi ń ṣe ó lékún sí nìyẹn now wọ́n wá jẹ́ kó yé wa wípé yálà àṣì ọjọ́ tí ó fi rí mara láàrin rẹ̀ àṣì mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ hélà ni o tàbí lọ́dọ̀ àwọn tí wọ́n ní àní ṣí mọ́ àpapọ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ débi tí ó pín sí òní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹni ẹ̀jẹ̀ tó o bá tún rí lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sígbà tó o ti bẹ̀rẹ̀ wọ́n ló ti di ẹ̀jẹ̀ àìsàn tẹ́ ń pè ní istihadọ̀ àwọ̀ọ̀dà ó ti di ẹ̀jẹ̀ àìsàn nìyẹn so wọ́n fẹ́ kóbìnrin ó níyè nínú tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ éèlà ọ gbọ́dọ̀ mọ tọ́ba lòun mọ̀ síro owó ọ gbọ́dọ̀ mọ̀ síro éèlà o ọgọ́tọ̀ bá ti bẹ̀rẹ̀ ọkọ̀ ọlẹ̀ ọ máa kẹ̀ lára kàlẹ́ńdà ọkọ rẹ̀ ọ máa kẹ̀ ń day one day two day three day four day five so ọ ṣe ségesège ni kò ṣe ni ọgọ́tọ̀ bẹ̀rẹ̀ yẹn ló mátà sí ọ títí tó ìpè ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀wọ́ ibi táwọn àfa àti yapa ẹnu ni wípé àsìkò tó dáwọ́ dúró yẹn só kírun àbó ò ní kírun àwọn kan gbà pé ó kírun àwọn kan sọ pé ò ní kírun ètò bá wọ̀ ọ́nú méjèèjì ní kò lò ṣùgbọ́n tó mátà jùlọ ni pé day one rẹ kò dà mọ̀ torí pé kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àti ségesège o àti ségesège kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. bákan náà ni wọ́n tó pe àkíyèsí sí wípé ẹni tí ọba ń rẹ́jẹ̀ tẹ́jẹ̀ wá stop ìgbà wo ni wọ́n tó fẹ́ gbà pé ó stop. wọ́n ní kò gbọ́dọ̀ less than twelve hours. kó o tó lè sọ pé ẹ̀jẹ̀ ṣe kí ni o ó ti stop wọ́n nítorí pé nínú ìròyìn hélà ò ní pé ọjọ́ rẹ̀ á máa lékún ọjọ́ rẹ̀ á máa dínkù nínú ìròyìn hélà ò ní pé ó lè wá gerege kó wá garaga ó sì lè wá ní ségesège. ọwọ́ á ní ẹ̀jẹ̀ dúró oníláàárọ̀ oní òtí rẹ̀ jẹ́ yìí láàárọ̀ ọjọ́ náà olóòtí rẹ̀ jẹ́ tó ti rí tẹ́tẹ́lẹ̀ olóòtí rí wọn ò fẹ́ kó o sáré lọ wẹ̀ ó retí ẹ̀ láìla ó retí ẹ̀ ní àlàsárì nígbà tó bá di mọ́ gíríbì a ti kúrò ní abala ọ̀sán a ti bọ́ sí abala lẹ́ so ó rí tíráàtù abala ọ̀sán nìyẹn nígbà náà ni o tó lọ wẹ̀ àmọ́ ń bẹ nínú yín tí máa kánjú báyà látara pé ara ẹ ti gbẹ̀ kan pé láti bí ọgọ́ méje ló ti ń ṣe bọ̀ tóun ò ti rà fá àwọn yá máa kánjú olóòrí ẹ̀jẹ̀ láti òru ó ní òòrí ẹ̀jẹ̀ nígbà tó jí mọ́júmọ́ ó ṣe sùúrù kí abala ọ̀sán kó fi parí. wọn èyí máa sọ pẹ́gẹ̀ ti dá pé ẹ̀jẹ̀ ìlà ó ti dá láàrin wákàtí kan wákàtí méjì torí pé nínú ìròyìn ẹ̀ ni wípé a máa ṣe ségesège so ìròyìn ségesège yẹn kò bá wọn àfáà lójijì má jẹ́ kó bọ́ lójijì so o lè stọ́ọ̀pù kó ṣe bí ẹni pé òun ò wá mọ́ lásìkò tó stọ́ọ̀pù díẹ̀ yẹn tó stọ́ọ̀pù tí wọ́n lérò pé kò wá mọ̀ yẹn tó bá wá lọ wẹ̀ tọkọ ẹ bá súnmọ́ ọ yọkàn tó wá ni yọkàn tó rọ́ọ̀ṣì wá ni torí pé kò tí ì dà á tán ráúráú ó ṣe ségesège ni ok ó ṣe ségesège ni kèétí ìdásán ráúráú so kókó ọ̀rọ̀ ni wípé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mọ̀ bẹ̀rẹ̀ kò sì mọ́gọ́tì ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún parí tí ó ṣe ségesège o kò ṣe ségesège o kò ṣe ségesège o kò gbọ́dọ̀ àròpọ̀ gbogbo láti bẹ̀rẹ̀ dé parí rẹ̀ tó bá ti di pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bá ti pé èyí tó bá tún wá lẹ́yìn yẹn ìsìádọ̀ ni ní ti ìsìádọ̀ sì nìyí kò dí ìrun lọ́wọ́ kò dí àwẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ àìsàn nìyẹn ó lọ gba treatment lórí ẹ̀ ni. sọwárí ìwọ àfáà tó lóun ṣẹ̀jẹ̀ nídìí oríkì éélà kìí ṣe ẹ̀jẹ̀ ìdí yíyọ àìsàn ni ìdí yíyọ ọkùnrin yìí sọ pé òun ò ní irun tó ti gbọ́. ọkùnrin kì í sọ pé òun ò nírun kódà yẹn máa yọ kó má dà àbí kó máa kán intermittently kó máa kán díẹ̀díẹ̀ ẹ̀ máa kán pampers ni o díẹ̀ nù sì ara pampers pampers ọkùnrin náà ó di pampasì nìyẹn ó ṣàlùwàlà ó kírun tó o bá kírun tán tó o bá yẹ pampasì ẹ wò tó o bẹ́jẹ̀ ń bẹ̀ irun rẹ nǹkan kan mú irun rẹ torí pé ẹ̀jẹ̀ yẹn kì í ṣe jẹ́ héélà obìnrin ni máa ń ṣe héélà ọkùnrin ṣe so ẹ̀jẹ̀ tó jáde lára tiẹ̀ yẹn ẹ̀jẹ̀ àìsàn ni tó béèrè fún treatment aláwọ̀ fi wá sí dáadáa wa bihamdik ashhadu wa la ilaha illa anta. astaghfiruka wa atubu ilayk.